Amen. Amen. Amen. Orúkọ Jésù ní orúkọ ńlá Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi ọlọ́run àgbáyé àgbéyínga ọlọ́run àgbáyé àyìnyín ọlọ́run àgbáyé àṣeyín lọ́ba àdúpẹ́ torí ẹ̀yin ní ọlọ́run ayìnyín torí ẹ̀yin ni olùgbàlà ẹ̀yin ni ọlọ́run àánú ẹ̀yin ni ọlọ́run tó fẹ́ràn wa ẹ̀yin ni ọlọ́run tó ń pèsè fún àìní wa ẹ̀yin ni ọlọ́run tó ń bá wa wọlé tó sì ń bá wa jáde ẹ̀yin lẹ̀ ń pa wá mọ́ ní ìrìn àjò ẹ̀yin lẹ̀ ń pa wá mọ́ ní ìkọ̀kọ̀ ẹ̀yin lẹ̀ ń pa wá mọ́ ní ìbámá níbi gbogbo ẹ̀yin laláàbò lórí wa ẹ̀yin ni ogbó ìgbàanì ẹ̀yin ni arúgbó títí láéláé ẹ̀yin lẹ wà kí ayé yìí ó tó wà ẹ̀yin lẹ dá ayé ẹ̀yin lẹ sì dá àwọn ọ̀run ẹ̀yin lẹ dá àwọn ìràwọ̀ ẹ̀yin lẹ dá àwọn òkè ńlá ẹ̀yin lẹ dá àwọn ìtànná lílì ẹ̀yin lè dá àwọn ẹyẹ tó ń fò lójú ọ̀run ẹ̀yin lè dá àwọn ẹranko tó ń rìn lórí ilẹ̀ ẹ̀yin lè dá afẹ́fẹ́ ẹ̀yin ọlọ́run lè dá oòrùn ẹ̀yin lè dá ọ̀gbun ẹ̀yin lè dá ìsàlẹ̀ ẹlẹ̀ ẹ̀yin lè dá ohun gbogbo tó ń bẹ láyé ẹ fi wá jọba lórí ohun gbogbo tẹ́ ẹ ṣẹ̀dá lórúkọ Jésù olúwa gba ọpẹ́ kó o sì gba ìyìn wa lórúkọ jésù olúwa gba ìyìn kó o sì gbọpẹ́ wa àdúró tí ni má gbowó agbanilágbàtán ògbó ìgbàanì ọba tá ò dá tó dára rẹ̀ ẹni tó ti wà kí ayé yìí tó wà ẹni tí ó wà nígbà táyé bá tán ọba tó mọ òpin ilẹ̀ ẹlẹ́ẹ̀ ọba tó mọ òpin òfurufú ọba tá à ń pè lajò tó ń dáhùn nínú ilé ilé títólùkára bí ajere ìríran ojú àwọn wòlíì ẹ̀mí àwọn wòlíì ìjẹ́rìí àwọn ajínrere tòótọ́ ọlọ́run tá a gbéró tá a mú wo gbàlà rẹ̀ dání a gbé ọ̀gá lórúkọ jésù olúwa gba ọpẹ́ kó gba ìyìn wa ìwọ ló tó gbọpẹ́ bẹ́ẹ̀ ni ìwọ ló tó gbàyìn ìdí ẹ̀ lóru ogúnjọ́ yìí a mú gbogbo ọpẹ́ wá a dá gbogbo ọpẹ́ padà fún ìwọ Ọlọ́run àgbáyé lórúkọ Jésù Olúwa gba ọpẹ́ kó gba ìyìn wa lí orúkọ Jésù Olúwa gbàyìn kó gbọpẹ́ wa Ọlọ́run àánú o ṣé a dúpẹ́ fún ọ̀nà ìyè tó jẹ́ ká mọ̀ yìí o ò jẹ́ ká yẹ ẹsẹ̀ kúrò lójú ẹ̀ ìjì ayé òjò gbá wa kúrò níwájú ìwọ ọlọ́run ìwọ ló ń ṣe alpha wa bẹ́ẹ̀ ni ìwọ ni omega wa ìwọ ni ìpilẹ̀ṣẹ̀ wa ìwọ ni ọgbọ́n wa ìwọ ni agbára wa ìwọ ni ojú fún àwọn tí kò ríran ìwọ ni bàbá àwọn ọmọ òrukàn ìwọ lọkọ àwọn opó ọlọ́run ńlá ò ṣe lórúkọ jésù lónìí ogúnjọ́ olúwa gba ọpẹ́ kó o gba ìyìn wa òní ní ogúnjọ́ ìpàdé yìí tí a ń bá ọ pàdé nínú àwẹ̀ àti àdúrà wa lórúkọ jésù ẹ gba ọpẹ́ kẹ́ ẹ gba ìyìn wa ọlọ́run tó dùn sìn kì í gbowó bẹ́ẹ̀ ni kì í gbòbì ọlọ́run tí kì í gbẹyẹlé ọlọ́run tí kì í gbẹranko ọlọ́run tí kì í gba ọlọ́run tí kìí gba ẹ̀jẹ̀ ẹranko kẹ́ranko ọlọ́run ó àgbé ọ̀gá lóru yìí lórúkọ jésù olúwa tẹ́wọ́ gba ọpẹ́ wa olúwa tẹ́wọ́ gba ìyìn wa tala ò bá yìn bí ò bá ṣe wọ ọlọ́run ìwọ ọlọ́run tó dá àwọn ọlọ́run kéékèèké ìwọ ọlọ́run tó dá àwọn ọlọ́run kéékèèké ìwọ ọlọ́run tó dá àwọn ọlọ́run kéékèèké gbogbo ìṣàkóso ayé àti ọ̀run ṣe bí ọwọ́ rẹ ló wà olúwa gba ọpẹ́ kó o sì gba ìyìn wa ìwọ ló tó gbọpẹ́ o ìwọ ló tó gbàyìn ó mú wa mọ ọ̀nà ìyè yìí ná o ò jẹ́ kógun ayé ogun ọ̀tá ìdílé àti òkùnkùn ó gbá wa kúrò lọ́nà rẹ lí orúkọ jésù ẹ gba ọpẹ́ kẹ́ lórúkọ ńlá jésù ẹ gba ìyìn kẹ́ wa àdúró tinimọ́ gbẹ̀jẹ́ àdúró tinimọ́ gbowó ọ̀dà nìkan ṣèjọba òṣèjọba má dàrú ọdún tó ti ń ṣèjọba ọ̀run kò dàrú ò ń ṣe tayé kò yẹ òpó tó gbé ọ̀run àti ayé ró ẹnikẹ́ni ò mọ bẹ́ẹ̀ kò yìnrìn bẹ́ẹ̀ ni ò yingin ọ̀run ò yalu ayé ayé ò yalu òòlẹ̀ ọlọ́run alára màdámàdá ọlọ́run alára mèṣemèṣe bó bá wọn ọmọ ń fò furufú dára ò ń dá ẹranko lọ́lọ́kan ọ̀jọ̀kan alápá ńlá ni ọ́ tó ṣolé ayé ró ìwọ ni alápá kábíkábí ìwọ ni ògbé nìkan ní ìbọn nínú òkun ògbénú òkun yìnbọn oyún nínú aláboyún ìwọ nìkan ló mọyún èèrà lẹ́lẹ̀ ọlọ́run elétílukára bí ajere kò séde tó gbọ́ ọba tó mọ èdè tí èèrà ń fọ́ ó mọ èdè èrún lẹ́ẹ̀lẹ̀ ó gbọ́ èdè àwọn ẹyẹ ó gbọ́ èdè àwọn ẹranko títóbi lórúkọ rẹ̀ ń jẹ́ gbígbéga lórúkọ rẹ̀ ń jẹ́ ìwọ ni alágbára gíga ìwọ ni ọlọ́run àánú ìwọ lọlọ́run ìfẹ́ ìwọ lọlọ́run òtítọ́ ìwọ lọlọ́run òdodo akẹ́pẹ́ ọ ní alẹ́ ogúnjọ́ yìí lórúkọ Jésù olúwa tẹ́wọ́ gba ọpẹ́ wa lóru ogúnjọ́ yìí àti àwẹ̀ àti àdúrà olúwa tẹ́wọ́ gba ìyìn wa ǹjẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ wa sà ọlọ́run àánú akẹ́pẹ́ ọ lórúkọ jésù olúwa dáríjì ní orúkọ bàbá olúwa dáríjì àkọ́ pé gbogbo ènìyàn ló ṣáà ti tí wọ́n sì ti kùnà ògo ọlọ́run ọlọ́run àti ṣẹ̀ ọlọ́run a ti kùnà ògo rẹ a béèrè fún àánú àti oore ọ̀fẹ́ àánú la nílò oore ọ̀fẹ́ la nílò láti gbà wá lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ láti fà wá yọ nínú ìrà ẹ̀ṣẹ̀ tá a jì sí lórúkọ Jésù tàánú torí ọ̀fẹ́ Olúwa fi gbà wá oore ọ̀fẹ́ àti àánú Olúwa fi gbà wá àánú àti oore ọ̀fẹ́ Olúwa fi gbà wá oore ọ̀fẹ́ àti àánú olúwa fi gbà wá àánú àtòrí ọ̀fẹ́ olúwa fi gbà wá orí ọ̀fẹ́ òun àánú olúwa fi gbà wá àti ṣẹ̀sí ọ àti múnú bí ọ dáfídì wípé nísinsìnyí mo mọ̀ wípé mo ti ṣẹ̀sí ọlọ́run lójú ẹsẹ̀ lọ́lọ́run dáríjì aképe ọ̀sà ọlọ́run alágbára gíga àwọn ènìyàn wọ̀nyí ṣẹ̀ ọ́ òru ogúnjọ́ tá a ti ń bọ̀ pàdé rè nínú àwẹ̀ òun àti àdúrà lórúkọ jésù gbogbo àyànfẹ́ inú ìpéjọpọ̀ yìí olúwa fàánú gbà wọ́n fóore ọ̀fẹ́ gbà wọ́n lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìkùgbùdá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tinú mi ni wọ́n ṣe lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èrò ọkàn búburú lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àjọdá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àkẹ́gbẹ́dá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àfiẹ̀wùdá lórúkọ jésù olúwa fàánú àti oore ọ̀fẹ́ olúwa fi gbà wá akẹ́pẹ́ ọ jésù ọlọ́run ìgbàlà o ọlọ́run alágbára o níbi tí ẹnìkọ̀ọ̀kan wá wà lórúkọ jésù ti iná ti agbára ọlọ́run ó yẹ sọ̀kalẹ̀ síbẹ̀ iná àti agbára ọlọ́run níbi tí ẹnìkọ̀ọ̀kan wá wà àmì yín dà iná àti agbára ọlọ́run sọ̀kalẹ̀ síbẹ̀ níbi tí ẹnì kọ̀ọ̀kan wá tá a gbé wà ní òru ogúnjọ́ yìí iná ọlọ́run agbára ọlọ́run sọ̀kalẹ̀ iná ọlọ́run agbára ọlọ́run sọ̀kalẹ̀ iná ọlọ́run agbára ọlọ́run sọ̀kalẹ̀ síbi tí àyànfẹ́ kọ̀ọ̀kan wà síbi tí ikọ̀ ọlọ́run kọ̀ọ̀kan wà níbi tí ẹ̀yin obìnrin wọ̀nyí wà níbi tí àwọn ọkùnrin wọ̀nyí wà iná àti agbára ọlọ́run ó yẹ sọ̀kalẹ̀ iná ẹ̀mí mímọ́ ò bà lé wa agbára ẹ̀mí mímọ́ wọnú wa iná ẹ̀mí mímọ́ bà lé wa agbára ẹ̀mí mímọ́ wọnú wa iná ẹ̀mí mímọ́ bà wa agbára ẹ̀mí mímọ́ wọnú wa iná ẹ̀mí mímọ́ bà wa agbára ẹ̀mí mímọ́ wọnú wa iná ẹ̀mí mímọ́ bà lé wa agbára ẹ̀mí mọ́ wọnú wa iná ẹ̀mí mọ́ bàlẹ́ wa agbára ẹ̀mí mọ́ wọnú wa ọ̀pá wo rèé lìkúròbù sàǹdàyà ẹ lónìí o ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ báyìí ni olúwa àwọn ọmọ ogun wí ọ̀pá burúkú wo rèé gbogbo ọ̀pá àfiniṣẹ̀sín lìmọ̀ráìbà zandayaka ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run báyìí lolú àwọn ọmọ ogun wí ìwọ mọ̀mọ́ yìí ọ̀pá finiṣẹ̀sín táyé lòun ó kó bù ọ́ ọ̀pá yẹn jóná lórúkọ Jésù gbogbo ń tá ń pè ní ọ̀pá finiṣẹ̀sín èyí tí ẹnikẹ́ni mú dání nítorí ẹ̀ mà ọ̀pá finiṣẹ̀sín tí wọ́n ní wọ́n fi fìyà jẹ́ ọkọ̀ṣù tó parí lórúkọ Jésù kó jóná lórúkọ Olúwa ọ̀pá finiṣẹ̀sín tí wọ́n láwọn ò fi na obìnrin kan ní ìpéjọpọ̀ yìí ọ̀pá yẹn kó jóná lórúkọ Jésù ìwọ obìnrin yìí ẹni tó mú ọ̀pá àfinisẹ̀sín dání tọ́lọ́wọ́n ó fi lù ọ́ lórúkọ Jésù kó fi na rẹ̀ mà gbogbo ẹnikẹ́ni ìwọ ìyá dáadáa yìí tọ́lọ́wọ́n ó fi ọ̀pá ìsín náà ọ̀pá tó gbé dání yẹn kó fi lura ẹ̀ lórúkọ Olúwa ní orúkọ Jésù. kó fi lura ẹ̀ bí a bá gé ọ̀gẹ̀dẹ̀ ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ máa ń lu ọ̀gẹ̀dẹ̀ lára ni bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà láàyè ẹni tó gbé pàṣẹ ẹ̀sìn dání nítorí rẹ̀ kó fi lura ẹ̀ lórúkọ jésù ẹ ṣàmì ẹ̀yin obìnrin obìnrin lolúwa pé o ohun tolúwa wí nìyẹn o báyìí lolúwa wí o pàṣẹ ẹ̀sìn ìwọ obìnrin tí wọ́n gbé dání nítorí ẹ̀ lóṣù keje yìí ẹnì ó gbé pàṣẹ yìí dání kó fi lura ẹ̀ lórúkọ Jésù pàṣẹ ìsìn pàṣẹ ìyà pàṣẹ ìbànújẹ́ ìwọ ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ẹ múra lálẹ́ yìí ẹ múra ẹ múra ẹ múra pàṣẹ ìsìn pàṣẹ ìjìyà tí wọ́n gbé dání láti fi lù ọ́ ẹnì ó gbé dání kó fi lura ẹ̀ lórúkọ Jésù lórúkọ jésù kó fi lura rẹ̀ orúkọ bàbá kó fi lura rẹ̀ orúkọ ọmọ kó fi lura rẹ̀ orúkọ ẹ̀mí mọ́ kó fi lura rẹ̀ ẹ̀yin obìnrin inú ìpéjọpọ̀ lórúkọ jésù ẹ ò ní ṣẹ̀sín gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà lábẹ́ ìfàmì òróró yín àdúrà òní ẹ ò ní rógun ẹ̀sín bí olúwa ti ń bẹ ẹ̀yin ìyá rere wọ̀nyí o ò ní ṣẹ̀sìn ẹ̀yin obìnrin lọ́lúwà pé ẹ ṣàmì ẹ ṣàmì ẹ ṣàmì ẹ ṣàmì o ò ní ṣẹ̀sìn bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ wà láàyè ẹ̀yin obìnrin inú ìpéjọpọ̀ yìí ogun ẹ̀sìn lórúkọ jésù kò ní dé bá yín pàṣẹ ẹ̀sìn táyé lòun ò kó bù ọ́ kóṣù tó parí ẹnì ó mú dání o kó fi lura ẹ̀ mo gbàdúrà ẹgbọ́n tólúwa wí aṣọ ayé yín pọ̀ mọ́ olóore lónìí òru yín rè sà òru yín rè mà ẹ̀yin àyànfẹ́ tó wà nù péjọpọ̀ yìí ẹgbọ́n tólúwa wí o aṣọ ayé yín pọ̀ pẹ̀lú tolóore lónìí mo láṣọ ọ́ pọ̀ pẹ̀lú olóore olóore kan tó ju igba olùlérí lọ olóore tá a fi ṣẹ́ rán olóore tá a fàyànmọ́ rẹ rán olóore tá a fìṣeré rẹ mọ́ lóru òní aṣọ ayé rẹ pọ̀ pẹ̀lú olóore gbọ́ ọ̀rọ̀ ọlọ́run olóore èyí tá a ṣọ ayé wa mọ́ ńbo ló wà ó yẹ farahàn lórúkọ jésù olóore tí a ṣọ ayé wa mọ́ ńbo ló gbé wá ó yẹ farahàn lórúkọ jésù gbogbo ọkàn tó wà nù péjọpọ̀ yìí ọ̀rọ̀ olúwa jáde sí yín pé olóore tá a sọ ayé yín mọ́ níbikíbi tó wà kó farahàn lórúkọ jésù kó ṣú àwẹ̀ yìí tó parí kó ṣú àdúrà yìí tó parí olóore tá a sọ àyànmọ́ yín mọ́ ìkọ̀kọ̀ ló wà ní ìbábá ló wà ní ọ̀nà jíjìn ló wà ní ilẹ̀ òkèèrè ló wà ní orílẹ̀-èdè ibi tó wà ló wà ní agbègbè ibi tó ń gbé ló wà ní olóore tá a so àyànmọ́ rẹ mọ́ kó farahàn lórúkọ Jésù kó farahàn orúkọ Jésù kó farahàn orúkọ Jésù kó farahàn ẹ̀gbọ́n tólúwa wí òru ńlá lòru yìí òru agbára lòru yìí ohun tó ṣe láṣetì lọ́ọ́ ṣàṣeyọrí lórúkọ Olúwa ohun tí o ṣe ní àṣetì lọ ṣe àṣeyọrí lórúkọ olúwa bí olúwa ti ń bẹ àṣẹ agbára jáde báyìí gbogbo ọkàn tó ń bẹ nù péjọpọ̀ yìí ẹ ò ní ṣàṣetì láyé mọ́ àṣẹ olúwa ni agbára ọlọ́run wípé lóru òní òru yín ni o gbogbo ọkàn tó ń ṣàmì yìí láyé lolúwa wí o o ò ní ṣàṣetì mọ́ bí ọlọ́run ti wà tí ẹ̀mí inú ẹ wà láàyè gbogbo ọkàn tí ń bẹ́ẹ̀ nù péjọpọ̀ òní yìí ẹ ò tún ṣàṣetì láyé mọ́ gbogbo ohun tó ṣe láṣetì gbogbo ohun tó ṣe tó yọwọ́ gbogbo ohun tó ṣe tí ẹ ti wọ̀ gbogbo ohun tó ṣe tá a dá dúró bí ọ̀rọ̀ ọlọ́run ti ń jáde pẹ̀lú agbára rẹ̀ rí ó yá lọ ṣe àṣeyọrí ẹ̀gbọ́n tolúwa wí ni àmì yín ni kò níná ó ní lórí àṣetìmọ́ bọ́lọ́run ti wà tẹ́mi ẹ̀ wà láàyè àmì ni ó ṣe ó ní bá wọn lórí àṣetìmọ́ àwọn kan dé nílẹ̀kùn tì í kò ní jẹ́ ìpín rẹ mọ́ o ó mọ̀ dé nílẹ̀kùn àṣeyọrí tì í gbàdúrà ilẹ̀kùn àṣeyọrí ò ní tì mọ́ ọmọ mo ní bolúwa ti ń bẹ tẹ́mi ẹ wà láàyè ó ilẹ̀kùn àṣeyọrí kò tún tì níwájú rẹ mọ́ bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ wà láàyè bí ilẹ̀kùn àṣeyọrí bá ń tì fún gbogbo ènìyàn gbọ́ láti òru òní lọ bó o bá ti déwájú ilẹ̀kùn àṣeyọrí kó máa ṣí lórúkọ olúwa ó gbọ́n tọ́lúwa wí ni bíbélì wí pé ẹni sáàmù ló wí ẹ gbórí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ọbọ̀ ògòdé tó fẹ́ wọlé pẹ̀lú àṣeyọrí ni bí ilẹ̀kùn bá ń tì mọ́ àwọn ènìyàn ní àyíká àti àyídà èmi àti ẹ̀ gbọ́n tolúwáwí ní òru ogúnjọ́ yìí pẹ̀lú àmì rẹ tó nínú ilẹ̀kùn àṣeyọrí kò ní tì mọ́ wọ̀ láyé bí wọ́n ti tì tẹ́lẹ̀ bó o bá délẹ̀kùn wájú ilẹ̀kùn àṣeyọrí kí wọn ó daṣí fún ọ lórúkọ Jésù kí wọn máa daṣí fún ọ ilẹ̀kùn àṣeyọrí látòní lọ ní gbogbo ìgbà kó máa ṣí fún ọ o gbọ́n tí bíbélì wí ni ó ní mo ti fi àwọn alóore sórí odi rẹ ìwọ Jerúsálẹ́mù tí wọn kì yóò pa ẹnu mọ́ mọ́ ti ọ̀sán àti tòru akéde ogoda, afinihàn pẹ̀lú ògòdà alóore táwọn èèyàn tí ó dà pé kó pariwo pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tínú mi dùn sí gidigidi ta lolùfihàn àyànmọ́ rẹ ta ló yẹ kó farere ògo rẹ bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ wà láàyè alóore ìpè ògo rẹ kó jáde wá níbi tó wà alóore ni akéde akéde akéde lẹ́ni tó ń ṣàfihàn tí ó ṣẹlẹ̀ akéde ni ó sọ tí ó ń padà bọ̀ wá akéde máa ń wí tí wọ́n fẹ́ ṣe nílùú akéde gbọ́ alóore gbà akéde àti alóore ògo rẹ̀ dà bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ wà láàyè kó farahàn ọba wí fún amáàmì pé ẹnìkan wà ó ní ìjọba wa èyí tá a fẹ́ ṣe lóore a máa nì kí la lè ṣe fún un ó ní ká wọṣọ tó dáa fún un ká gbé sórí ẹṣin ká wá jòyè ńlá kan tí ó mọ kéde wájú rẹ̀ pẹ́ni tínú ọba dùn síre o ọba mọ pàṣẹ fún odidi ìjòyè a máa ní o ẹni tó pera rẹ̀ lọ́lọ́lá ẹni tó pera rẹ̀ léèyàn pé wọ́n gan ló jẹ́ alóore náà ó wò pé alóore fún ni ó ló jẹ àlóore fún Mordecai ẹ gbọ́ lónìí gbogbo ẹni tá a rẹ̀ ẹ́ lẹ̀ gbogbo ẹni tá a ti já kulẹ̀ gbogbo ẹni tán lògo ò lè dé mọ́ gbogbo ẹni tán ní ò lè rọ́nà lọ gbogbo ẹni tán ní ò lè bímọ gbogbo ẹni tán ní ò lè ṣe rere alóore ògo àtọ́n ṣe láṣetì níbi tí wọ́n wà báyìí ọlọ́run pè wọ́n jáde wá afinimọ̀nà áńgẹ́lì tá a wọ̀ láṣọ èèyàn áńgẹ́lì tó wá ní ìrẹ̀lẹ̀ ènìyàn áńgẹ́lì tó wá láwọ̀ ènìyàn tí yóò fọ̀nà ayé rẹ̀ hàn ibi olówó kó farahàn bí jésù olùgbàlà bó bá lè bọ́ ìtẹ́ ọ̀run sílẹ̀ ọ̀kan ṣoṣo tí ọlọ́run bí olùgbàlà aráyé tó bá lè fìtẹ́ ògo ọ̀run lẹ̀ tó bá lè wá ní àwọ̀ ìrẹ̀lẹ̀ tó bá lè wá ní ìwà ènìyàn láti gba ayé là mélòó mélòó áńgẹ́lì ni ọlọ́run lè padà láti wọṣọ ènìyàn láti wọ ẹ̀wù ènìyàn láti rìn bí ènìyàn láti wá fọ̀nà hàn àwọn àyànfẹ́ gbogbo áńgẹ́lì tó rán láti fọ̀nà hàn àwọn èèyàn wọn láti fọ̀nà hàn ayé ẹnìkọ̀ọ̀kan ńbo láńgẹ́lì ayé wa wà áńgẹ́lì tí ó fàyè wa hàn fún ògo níbo náà wà olúwa pè wọ́n jáde olúwa gbé wọn jáde olúwa pè wọ́n jáde olúwa gbé wọn jáde áńgẹ́lì afọnrere ògo ènìyàn áńgẹ́lì tí ó kéde ògo yín fún ayé áńgẹ́lì tí ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni tí ayé tí ọlọ́run ń fẹ́ ní ìgbà àti àkókò rẹ̀ olúwa gbọ́ lóru yìí áńgẹ́lì àyànmọ́ ẹnì kọ̀ọ̀kan wọ̀nyí tí ó fọn rere tí ó jẹ́ alóore wọn olúwa gbé e jáde olúwa gbé e jáde jòhánù onítẹ̀bọmi ó ń pariwo ní aginjù ó ń fomi baptist èèyàn ó ń kéde fún gbogbo ènìyàn pé ẹnìkan máa ń padà bọ̀ ó ń fọn rere òun la lóore òun la lóore lima soria òun la lóore òun la kéde òun ló ń tún ọ̀nà ṣe de jésù aginjùbọ́ tí ń baptist èèyàn ló ń pariwo ń bẹ̀ pé ẹnìkan ń bọ̀ èmi yìí o èyí tí mò ń ṣe iye eré ni omi ni mo fi ń baptist yín ṣùgbọ́n mò ń fọn rere ẹnìkan fún yín o ẹni tí mò ń fi sọ fún yín tó ń bá dé padà iná àti ẹ̀mí mímọ́ ni ó mọ̀ fi baptist yín lìmá oríba ṣáìdàyà olùfọn rere àyànmọ́ nìyẹn ní ọjọ́ ìpàdé àyànmọ́ ọjọ́ ìpàdé àyànmọ́ jésù dúró níwájú johannu onítẹ̀bọmi ó mọ̀ ṣètẹ̀bọmi fún jésù o réèbò zondo ya olùfẹ́rẹ́rí àyànmọ́ yín dà níbo ni wọ́n gbé wà olúwa gbé wọn jáde johannu tẹ jésù bọ omi òun mọ̀ jáde láti ọ̀run bí ohun àdàbà ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ohun yẹn jáde sí ọ lónìí alóore ni john baptist jẹ́ sí ògo àti ìpè àyànmọ́ Jésù ta láyànmọ́ ọ ta la lóore tí ó wà síwájú rẹ̀ ta ni ó sọ fáwọn èèyàn bó ti jẹ́ ta ni ó fọ̀nà àyànmọ́ rẹ̀ ta ni ó fi bí ògo rẹ̀ ta ni ó fi bí ìkọ̀kọ̀ oúnjẹ àyànmọ́ ẹ̀ hàn níbo ni wọ́n gbé wà olúwa gbé wọn jáde ara máa tù ẹ́ ara ó tù ẹ́ ọ̀gẹ̀dẹ̀ tó wà létí odò. kì í kérora omi ara máa tù ọ́ àgẹ̀dẹ̀ tó wà létí odò ó máa ń so yípo ni ara ó tù ọ́ ọ̀gẹ̀dẹ̀ tó wà nídìí odò ó máa ń romi mu ni ara máa tù ẹ́ ọ̀gẹ̀dẹ̀ tó wà nídìí odò èso rẹ̀ máa ń tóbi ni ara ó tù ọ́ ìran ọ̀gẹ̀dẹ̀ kì í pariwo àtidẹ̀ ara ó tù ọ́ ara máa dè ọ́ o ò ní kàn nira láyé o ìnira rẹ dópin ni olúwa àwọn ọmọ ogun rán mi sí ọ ìnira rẹ parí lọ́lọ́run rán mi sí ọ ìnira rẹ dópin ni ọ̀gá ògo wí ìnira rẹ dópin lólùgbàlà jésù ní wí fún ọ ìnira tán lágọ̀ ara rẹ ìnira parí nínú ìṣẹ̀dá rẹ ìnira dùn ìgbàgbé ogun kò sí kò sí ogun kò kákòtó ogun kò làkòṣàgbé ogun yẹn tán lónìí ogun yẹn dópin ogun yẹn fi ayé rẹ lẹ̀ ọ̀nà rẹ là lòlúwa wí àṣẹ ọlọ́run jáde sí ọ ìfàmì òróró jìnnì jáde sí ọ àṣẹ ìpè jáde sí ọ àyànmọ́ rẹ fọre lónìí àfẹwé ìsòpù fọ́ lónìí àfẹwé ìsòpù fọ́ lónìí àfẹwé ìsòpù fọ́ lónìí afọ ìṣẹ̀dá rẹ lónìí àwẹ̀ ọláwẹ̀ mọ́ lónìí aṣàwòtán ilẹ̀ rẹ omi mára rẹ aṣàwòtán rẹ ilẹ̀ rẹ ò ní sámú ilẹ̀ rẹ ò ní di asálẹ̀ mọ́ àwẹ̀ ìṣẹ̀dá rẹ ó ní fi ewé ìsòpù fọ̀ mí èmi yóò sì mọ́ èmi yóò sì funfun ju ẹ̀gbọ̀n òwú lọ ìṣẹ̀dá rẹ tó ti ní àbàwọ́n yẹn ewé ìsopù ọ̀run fi fọ̀ ọ́ lónìí ayé rẹ mọ́ odò mára ayé rẹ ó di adùn lónìí odò mára rẹ ó dadùn lónìí aṣálẹ̀ ilẹ̀ rẹ ó di ilẹ̀ ó máa mọ̀ ọ́ ṣe inú ọlọ́run yóò dùn sí ọ inú ọlọ́run máa dùn sí ọ inú ọlọ́run yóò dùn sí ọ inú ọlọ́run yóò dùn sí ọ inú ọlọ́run yóò dùn sí ọ inú ọlọ́run yóò dùn sí ọ ó kọrin tuntun ó máa gbégbá ọpẹ́ kóṣù yìí tó parí gbogbo ọkàn tó darapọ̀ nù pàdé yìí ẹ ò ní kérora mọ́ ẹ gbọ́ ohun tí májẹ̀mú ọlọ́run wí ẹ ò ní wá ohun rere tì mọ́ mo sọ pẹ̀lú àṣẹ ìfòróró yàn mo sọ pẹ̀lú agbára jésù àmì yín ò níná o ò ní wá nǹkan retí mọ́ ohun rere tó ti sá fún ẹ láti ọdún tó ti pẹ́ mo sọ tẹ́lẹ̀ ìrọ̀rùn ló máa já sí fún ẹ ohun rere tó ti ṣe láṣetì látòní lọ ó di ìrọ̀rùn fún ẹ ogun ẹtì àti àṣetì tó wọ ọ̀rọ̀ rẹ ó jáde ńbẹ̀ lónìí o máa lórí àṣegbé o ò ní lórí àṣetìmọ́ o ò ní orí àṣegbé o ò ní bá wọn ṣàṣetìmọ́ kọ́kọ́rọ́ tí ó máa ṣílẹ̀kùn ọlá ẹ̀yin kẹlẹ́ nìyẹn o tí ó máa ṣílẹ̀kùn ọrọ̀ tí ó máa ṣílẹ̀kùn tó dára jùlọ ìwọ ni o ó yá gba kọ́kọ́rọ́ ayọ̀ yìí mo gbàdúrà kí ìyanu ó ṣẹlẹ̀ láti ṣẹ́jú ìlọ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí rí ìyanu ọlọ́run mo ní kó o bẹ̀rẹ̀ sí rí ìyanu ọlọ́run ìyanu tó ti rí látẹ̀yìnwá ò tí ì tó nǹkan kan olúwa mo gbọ́ àtẹ̀mí náà ìyanu olúwa ní ìyanu tèmi àti ẹ ti rí látẹ̀yìnwá ò tí ì tó nǹkan kan kí oṣù tó parí mo gbọ́ ohùn olúwa ẹ ó rí ìyanu rẹ̀ mo gbọ́ ohùn olúwa olúwa tiẹ̀ tó ránṣẹ́ tèmi náà ó ní kóṣù tó parí ìyanu tí wọ̀gàn ò rí ọmọ mi o máa rí lóṣù yìí olúwa rán mi ni wọ́n rán mi wọ́n ní wí fún yín ìyanu tẹ́ ò rírú ẹ̀ rí kóṣù tó parí ìwọlẹ́ni náà ò rí ìyanu náà bí ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ wà láàyè bó ti wulẹ̀ kó le tó ń gbogbo àgbáyé ọlọ́run máa yà ẹ́ lẹ́nu bó ti wulẹ̀ kó nira tó ń gbogbo àgbáyé kò ní nira fún ọ o ò ní mọ̀ṣì o ò ní ráre o ò ní jìyà o ò ní ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n ayé ló le jù kì í ṣẹ̀wọ̀n ìjọba ẹ̀wọ̀n ayé ló burú jù kì í ṣẹ̀wọ̀n ìjọba ẹ̀wọ̀n òkùnkùn ló burú jù kì í ṣẹ̀wọ̀n ìjọba bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà láàyè gbogbo ẹni tó wà lẹ́wọ̀n ayé mo pa á láṣẹ pẹ̀lú àmì ìfòróróyàn nínú ẹ̀wọ̀n ayé tàbí ìdè wọn tó wà mo kéde lónìí ọlọ́run gbé ọ jáde ọlọ́run bàbá mi Timothy olúwọlé ọbádàrẹ gbogbo ẹnikẹ́ni tó wà ní ẹ̀wọ̀n ayé mo fi ìfàmì òróró yan ọlọ́run àgá ògo sọ̀rọ̀ gbogbo ẹni tó wọ̀n nínú ẹ̀wọ̀n ayé tàbí ìnira ayé tàbí ìdè ayé kankan àgbẹ̀yìn jáde lóru ẹni kọkàn yín ó balẹ̀ oríire dáṣe oríire dáṣe àdúrà yóò ní lọ lásán ó rọ̀pẹ́ dá. O kọrin tuntun ó jíjú ọpẹ́ ó yayọ̀ ṣẹ́gun látòní lọ kí ìyanu ó máa ṣẹlẹ̀ látòní lọ kí ìyanu ó máa ṣẹlẹ̀ mo ní látòní lọ kí ìyanu ó máa ṣẹlẹ̀ gbogbo ọkàn tó wà nù péjọpọ̀ mo gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀gbọ́n tolúwa wí olúwa ní kí n wí fún yín tá a bá ti parí kó o kẹ́ aleluya méje ní ọ̀nà méje aleluya forty nine o máa da kéni ìwọ nìkan ló kẹ́ aleluya forty nine yẹn torí òun olúwa ti ó ti ó ti ó ti ṣe torí òun olúwa ti farahàn torí òun olúwa ti ṣèyanu láyé gbogbo wa olúwa ní kí n wí fún yín o kí oṣù yìí tó parí òun olúwa máa mú jáde nínú àìrí òun olúwa máa lànà níbi tí ẹ ò lérò ó lóun olúwa lòun lànà nínú òkun níwájú òkun pupa òkun pupa ò pín yàrí ṣùgbọ́n nígbà táwọn àyànfẹ́ déwájú òkun pupa òkun pupa pín yà níwájú wọn olúwa lẹ́yìn kan wà níwájú òkè olúwa ní kóṣù tó parí òkè yín ó di pẹ̀tẹ́lẹ̀ ó lóun ó yọ àwọn òkè yẹn olúwa lẹ́yìn kan wà nínú ìpéjọpọ̀ yìí olúwa ní ogun tó ń là kọjá ó ní rí mọ́ olúwalẹ́yìn kan wà nínú ìpéjọpọ̀ yìí òun ronú pé ìgbà rẹ ti lọ tàbí àkókò rẹ ti lọ olúwa lòun lòun nígbà àti àkókò olúwa lòun ó mú gbà tuntun tiẹ̀ wá òun ó mú àkókò tuntun sùn ọ́ bọ̀ olúwa lẹ́yìn kan wà nínú ìpéjọpọ̀ yìí wọ́n ti pa ìlà rẹ lọ́wọ́ yín ó ní kí n wí fún ẹ pé òun ti tún ìlà ọwọ́ rẹ kọ olúwa tẹ́ ẹ má mú bọ́ òun ti ṣẹ́gun àmúbọ́ fún yín gbogbo ń tẹ̀ mú làmúbọ̀ ń rere olúwa ni mo ti fòpin sí olúwa ni mo bẹ ẹnìkọ̀ọ̀kan nù péjọpọ̀ ìwò olúwa ni mo ṣe ohun tuntun fún yín olúwa ni gbogbo ọkàn tó ń wá iṣẹ́ nù péjọpọ̀ ẹ kọ òní ilẹ̀ òru ogúnjọ́ yìí pé gbogbo yín pátápátá lòun ó pèsè iṣẹ́ rere fún olúwa lòun ó jọ yín lójú púpọ̀ púpọ̀ olúwa lòun máa yà yín lẹ́nu ìwọ tó ń ṣàìsàn yẹn olúwa ni mo mú ọ lára dá olúwa ni mo wù ọ́ sàn olúwa ni mo wù ọ́ sàn ẹ̀yin kan wà ń bí ẹ̀ ń lọ wájú adájọ́ lórí ọ̀rọ̀ owó ìgbélú yín olúwa ni mo ti rán àánú síwájú yín o olúwa láàánú tó rírú ẹ̀rí lójúkorojú olúwa ló máa rán àánú gbà olúwa ni gbogbo ọkàn tó darapọ̀ nínú ìpàdé àwẹ̀ àti àdúrà ọlọ́gbọ̀njọ́ ó lé yìí olúwa ni gbogbo yín lòun wọ̀ láṣọ tuntun olúwa ni gbogbo ọkàn tó wà nínú ìpéjọpọ̀ ó ti wọṣọ ògo rí lóòótọ́ olúwa ló ṣe ògo tó ju aṣọ ògo lọ òun ó gbé wọ ẹnìkọ̀ọ̀kan tó wà nínú ìpéjọpọ̀ yìí olúwa òru èní mo kó gbogbo wa lé ọ lọ́wọ́ olúwa ohun tó ló máa ṣe o kì í ṣọmọ ènìyàn tí ń ronúpìwàdà o kì í sọ̀rọ̀ kó o lóò ṣe bẹ́ẹ̀ mọ́ o gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ gbogbo ìyanu tó kàálẹ̀ tó lóò ṣe láyé àyànfẹ́ kọ̀ọ̀kan lórúkọ jésù olúwa ṣe gbogbo ẹ̀ fún akóṣù tó parí àdúpẹ́ pé o ti gbọ́ ògo ní forúkọ rẹ jésù olúwa àtolùgbàlà wa àmín àmín ní orúkọ ńlá ti jésù má gbàgbé aleluya méje la máa ké báyìí ìwọ ló máa ké aleluya forty nine fúnra rẹ tí n bá ti kú olórí afẹ́fẹ́ jájọ ké aleluya méje báyìí ṣe ọlọ́run ó yá o aleluya aleluya aleluya aleluya. aleluya hallelujah hallelujah hallelujah ògo ògo ògo fún ọlọ́run alààyè.